ẹ dákun ẹ̀yin tèmi ẹ lọ bá mi download tap tap send yẹn ẹ download tap tap tap send kẹ promo code abiola two two three kẹ gba ten dollar lọ́fẹ̀ẹ́ ní first transaction yín kò tí ì yé yín nine hundred and five naira lówó lè ní nine oh five ní náírà lé ní sí one dollar ẹ download tap tap send you cannot get the rate anywhere ọ̀dọ̀ tap tap send nìkan lẹ́tí lè rí ẹ má ṣe báyìí náà ẹ á tún fún yín ní ten dollar lọ́fẹ̀ẹ́ lórí tap tap send ẹ lo abiola two two three sí promo code yín first transaction èmi ni mò ń jẹ́ abiola ok kí n ṣọ́ọ̀kì yín èmi ni mò ń jẹ́ abiola ẹ lo abiola two two three sí code yín ẹ dẹ̀ gba ten dollar lọ́fẹ̀ẹ́ nine oh five láṣẹ́wó aṣẹ́wó ni wá o ẹ bá wa dòwò pọ̀ aṣẹ́wó ni wá aṣẹ́wó aṣẹ́wó come inside aṣẹ́wó mo gbede mo gbede come inside ẹ má ti nǹkankan mi ṣẹ́wó tap tap send ní kẹ́ tap tap send ní kẹ́ fi ṣẹ́ owó yín tested trusted and reliable even faster Abiola two two three Mr. Adewale ẹ ṣé jàre ẹ lo orúkọ mi bí mo ń jẹ́ bíọ́lá ẹ má lo yorùbá wuyì o abíọ́lá ni ẹ lò abíọ́lá two two three kẹ́ ẹ gba ten dollar ní ọ̀fẹ́ ní first transaction yín mo jẹ́ jọ ẹ lọ́ba wa download ẹ pé mi ló yarí ni mi ló yẹ tí mi ló chain mi ló hàn kan nine oh five lówó nine hundred and five naira láṣẹ́wó aṣẹ́wó là wá lórí tap tap send a bá ń ṣẹ́ owó yín ẹ jọ ẹ má bínú yẹpẹ̀lẹ́ ẹ má wò wá mi ẹ má wẹ̀ ẹ́ ẹlẹ́nu bí ẹnu ẹlẹ́nu ẹlẹ́nu bí ẹnu <laughs> God bless you ẹ ṣe bẹ́ẹ̀ bá mi kọ́ síbẹ̀ yẹn ẹ má wọ ẹnu mi ẹ má wò wá mi ẹ lọ download tap tap send kẹ máa ṣe owó yín ní rọrùn ẹ yé wá àbò kíkàkiri nílùú òyìnbó ẹ God bless you To let me tí olùbí fẹ́ ṣẹ́wó báyìí nílùú òyìnbó sì àyè máa wo tó máa bá ṣẹ́wó ẹ jọ ṣẹlẹ́ni tó ń ṣẹ́wó download ẹ lọ sórí Play Store lọ sórí Apple Store download tap tap send mi ò gbédè tap tap send tap tap send ẹ e download ẹ ẹ fi information yín sí information yín wà confidential ẹ fi password tẹ́ bá fẹ́ sí tẹ́ ẹ ní gbàgbé ni o tẹ́ bá fẹ́ send owó wọn máa ní ṣe ẹ ní code orúkọ mi ni ẹ lò fún kóòdù yín ẹ ṣe wọn tún bá mi kọ́sẹ̀ dominic ẹ ṣe Abiola, <laughs> God bless her, thank you. Abiola two two three. Wàláì. Kódà kẹ́ one dollar. Ẹ fẹ́ gbọ́ first transaction yín. Alólówó mi bá ṣe mi ò bólòṣìṣe. Mi ì sí lẹ́gbẹ́ olòṣì. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin olólùfẹ́ mi náà ẹ̀ kì í ṣe olòṣì. Olówó la bá ṣe. Ẹ kọ́ Abiola two two three. Ẹ wo ten dollar ọ̀fẹ́ ló ba de o. Ọlọ́run ba kẹ́ send one dollar. Tẹ́ bá forúkọ mi sí ẹ gba ten dollar lo fe ẹ yé wá àbò can people outside USA you, yes you can use, you can use it o Nàìjíríà nìkan ni wọn gbà láyè ẹ mọ̀ pé Naira, lè máa fi gbà owó yẹn tó send owó ní Naira lè máa fi gbà lè fẹ́ fi gba náírà kò sí wàhálà ẹ̀dẹ̀ mọ̀ pé Nàìjíríà ẹ̀ lè send naira to naira, dollar to naira, euro to naira, pounds to naira, yen tó naira. Mo ba ń ṣe sí ẹ̀dẹ̀ fẹ́ send owó sí five minutes O ti rówó yen and direct deposit ni kí n kọ́ yẹn máa lọ gba dọ́là kan wọn náà wọ́n ti máa ní ẹ lọ mú kinní kan wá ẹ lọ mú passport wá kò sọ̀rọ̀ ẹ lọ mú passport wá ń direct deposit wọ́n máa fowó yẹn sínú àkáǹtì onítàn fún yín ni directly ni direct deposit ni ẹ bá wa download ẹ olówó làwọn abá ṣàwọ bó ló ṣìṣe ẹ má wò wá mí o ẹ má ó ti bú wa màá tún bú yín lọ́la wàláì lórí íńtánẹ́ẹ̀tì wàláì ojoojúmọ́ máa bú yín ẹ̀yin náà máa bú èmi náà máa bú yín ẹ̀yin ò ní kú èmi náà ò ní sọ̀rọ̀ náà ní wàrà wa tì tí n bá bú yín ẹ̀yin gan ò ní sinmi tẹ́ ẹ̀ bá rí mi lórí íńtánẹ́ẹ̀tì láàrin two three days ẹ̀yin náà máa pè mí ní àti ẹ̀rí mọ̀ ẹlẹ́nu jábàjábà ẹlẹ́nu jẹ́bọ̀jẹ́bọ̀ ọmọ ológo agúnmu òwò ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ sẹ́yìn wá fún àkàbà yín polówó ẹ̀ agúnmu òwò làwa o agúnmu òwò làwa kò sí ní ta polówó tí ò mọ owó wọlé ẹ gbọ́jà yín fún wa ẹ rí pr organic ah, àwọn ọmọ ayé lẹ́yìn ní sí ń sin àwọn ọmọ ayé tí bá mi send you. god bless you adépẹ́jú mo rí yín o ẹ ti send owó ẹ̀hẹ́n àwọn tí ń bá mi send i will use it because i love you i love you too i love you god bless you ẹ bá mi lọ dáná tap tap send ẹjọ ẹ tún wá ṣí ẹ pẹ̀lú friends and family yín kí wọ́n lè jẹ àǹfààní ten dollar yẹn ẹjọ ẹni tó fẹ́ send twenty thousand fáwọn èèyàn sìn onídàásí send owó púpọ̀ lórúkọ tèmi ẹ gba ten dollar lọ́fẹ̀ẹ́ which is nine thousand two hundred lẹ́ẹ̀ máa gbà lọ́fẹ̀ẹ́ tẹ bá lo orúkọ mi sí first transaction yìí iye kíyè tó bá wù kẹ́ send wọ́n á fún yín ní nine hundred and two lówó nine thousand two hundred naira lẹ́ẹ̀ máa gbà lọ́fẹ̀ẹ́ tẹ bá ti lo Abiola two two three I should explain more just join okay app kan wà Abiola eh. <laughs> yé ẹlẹ́nu jóbojóbo áàpù kan wà tó máa fi send owó láti abroad lọ Nigeria, nàìjíríà bí kíbi tẹ́ bá wà lọ sí nàìjíríà yẹn mi ẹ Temi ẹ Temitope is not working in Nigeria you cannot send naira to naira àwọn owó dollar, euro pounds to naira la fi ń ṣe à ń ṣe naira. sí náírà ní so ara nàìjíríà ò lè download rẹ̀ bẹ̀tẹ̀ ní bá wà láàbùrọ̀ tẹ́fẹ́ fáwọn èèyàn lówó nàìjíríà èyí lè máa download rẹ̀ tap tap send lórúkọ ẹ̀ tap tap send send tap tap send ẹ download ẹ wọ́n á béèrè àwọn information ni yes if you travel to Nigeria you can use yes yes if you travel to Nigeria you can use your you can use it in Nigeria from your account ni o ṣe mo pé America account yín dọ́là ló wà níbẹ̀ so from your bank account you can still transfer it anywhere you are in the world you can transfer money to naira and direct deposit ní tẹ́ bá ti download tap tap send sórí ah, sórí pikini ó wà ní google store ó wà ní apple store ó wà ní play store tẹ́ bá ti download rẹ̀ ọmọ àbẹ̀rẹ̀ information yẹn máa fi information yín information yín wà confidential nobody kò sí èèyàn tó máa rí information yín ó wà confidential kò sí èèyàn tó máa rí lẹ́yìn ẹ̀yìn àti tap tap send nìkan kódà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tún wà lórí app wa tẹ́ lè pè wá sí direct tẹ́bà wá fẹ́ pè wọ́n ẹ pè mí fúnra mi <laughs> ẹ ṣe o ambassador ni mí ẹ pè mí àyàmí yẹ màá gbé nọ́mbà gbé fóònù yín lórí tap tap send if there is any question ẹ pè mí lórí plus one seven one eight five zero two zero five seven three whatsapp ẹ pè mí ẹ bèrè any question nípa tap tap send fún mi fún lọ́wọ́ mi màá tún direct yín a tún ní company number we work twenty four seven. 24 hours a day. You can send money on tap tap send 24 hours a day. Ah. Then seven days a week. 52 weeks a month, uh, a year. 30 days, 31 days a month. And they send you, we work, no sleeping, no. No sleeping, no, because we must go. And that quest, I know me, oh. And my ambassador for it. <laughs> Did you know why we love you? It's because of C CSI. Oh, that kíní kan lè máa wò mọ́yàn lára ẹ dákun ẹ ṣàánú mi o ẹ dákun ẹ bá mi dáná tap tap sẹ̀lẹ̀ mọ́ send owó they are reliable ah trusted and trusted ẹ̀bùn pé yóò bá wuyè mi ò ní mò fọwọ́ fún yín àmọ́ ten dollar yẹn ẹ bá mi ṣí ẹ tẹ́wà ní Amẹ́ríkà London ẹ bá mi ṣí ẹ fún àwọn èèyàn yín kí wọ́n jẹ kí wọ́n jẹ kí wọ́n jẹ àǹfààní ten dollar yẹn kó tó tán o. ẹjà jàǹfààní ten dollar ẹ má ṣẹ́jú sérò èrò mọbi tó ń lọ ẹyin tó kù máa ní ẹ káàpù yìí nìkan lò ẹ tíráyì ẹ ẹ Yorùbá wù ẹ pé mi ní fún yín lófo ẹ mọ jàǹbá sẹ́dọ̀ forí gbé náà o ẹ ẹ ẹ bá mi download tap tap send ẹni ṣe rí ibú o ẹni ṣòwò sọ́ọ̀tì ẹ gbé àwọn kíní wá fún akábáyín polówó àwọn alájẹ làwọn agúnmòrò ó ń ta ẹ ṣe ẹyin tèmi àlọ ẹ bá mi ṣí ẹ fídíò yẹn ṣí ẹ ṣí ẹ fáwọn èèyàn kọ́ lè bá pé tap tap send àwa aṣẹ́wó làwọn àwa ni bàbá God bless I love you ẹ kì í sẹ́nu mi jábàjábà yìí one thousand kisses fẹ́yìn fáǹsì mi one thousand kisses one million kisses i love you so mo love you I aláì mo love yín ẹ máa ẹ máa wọ àmì ẹ bá mi download ẹ ẹ máa wọ wa ẹ máa bú mi ẹnìkan ní kí náà sọ̀rọ̀ yorùbá wuyàdé enjoy ẹlẹ́nu jábàjábà ó yá ẹlẹ́nu jábàjábà ẹlẹ́nu jọbọ àgúnmu òwò ní yorùbá wuyì o aláì ọmọ tó ń ta ọmọ i am funny god bless you yorùbá wuyì ọmọ tó ń tèmi mò ń ta ọmọ tó ń ta please send it. PR organic ah PR organic number is plus two three four eight one five six one five eight five five zero PR organic plus two three four fún ẹ̀yin tó wà lábúròdù ni o eight one five six one five eight five five zero ṣe é pé gúrù ni mí èyí tó bá fẹ́ gbé iṣẹ́ yín wá ẹ pé gúrù ni mí gbogbo tó bá gbé fún mi tó bá pè mí báyìí lórí bàmí off hand ní agbárí mo máa pe nọ́mbà wọn fún yín send me your my whatsapp number plus one seven ẹni tó bá mọ nọ́mbà mi bá mi kọ síbẹ̀ ẹni tó bá mọ nọ́mbà mi bá mi kọ sí comment section ẹ jọ plus one seven one eight five zero two zero five seven three ẹ rí pr organic ẹ bí mo ṣe ń dán wàláì mi ò tanná o mo fọlọ́run bá búra ẹ jẹ́ kí n tanná mi ì tanná o mi ì fẹ́ tanná ń sìn ẹ tí lójú mi ẹ tí lójú mi yorùbá wuyì please give us ẹ wo ẹ tí lójú mi no make up nothing mi ì tanná tẹ̀tẹ̀lẹ̀ o ṣe ti rí mo tanná ń sìn ẹ tí lójú mi no make up you are very good in marketing thank you sir ẹ ṣàánú mi ẹ lo pr organic ẹ kẹ máa fà ẹ wojú ẹ wojú bẹ́ẹ̀ sálẹ̀ ń kẹjọ ẹ rí no make up nothing not àwọn kì make up àwọn tó ń ṣe make up mi ò bú wọn ọbẹ̀ tí with pr organic ẹ need make up pẹ̀lú pr organic you don't need any make up wàhálà yìí wọn gẹ́gẹ́ ẹ máa tiẹ̀ àmì o you don't need make up with pr organic we go tún ojú yín ṣe we go ṣe ojú yín lóge you go look fine you go look sẹkẹkẹ bẹ́ẹ̀ ń bẹ̀ <laughs> ẹ jọ ẹ bá mi dáná tap tap send ẹ ní sórí burúkú ẹ yẹ ẹ pẹ̀lẹ́ ó yẹ ẹ̀yin tí mo ti bú ó yẹ ẹ jọ wàhálà ẹnìkan ní áùtà tó ti bú mi tán ó yẹ ẹ pẹ̀lẹ́ ẹ ń ṣe eré ni ó yẹ à. ah <laughs> the beauty dey there Oh yeah ṣé bọ̀dá ni yóò dà pé ẹ ti mu kúnkúṣì after tí mo ti bu yín pàtí mo wá bu yín kọ́ ohun tí mi fi ní bu yín mọ́ lórí íńtánẹ́ẹ̀tì ọlọ́run jẹ́ kẹrin ajé tí mi fi ní bu yín mọ́ èmi àti lórí íńtánẹ́ẹ̀tì wàhálà àtijọ́ rò pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì èmi àti wàhálà àgọ́ọ̀mù papọ̀ ajé mi ní bu ṣé ìṣúnú ni tí mi fi ní bu yín I am not ṣé ẹ báyìí kí n bọ́ ẹ̀yìn náà o ṣé ẹ̀ ń ṣunú ni ọ ní after tó ti bú mi tán <laughs> okay message me for whatsapp ṣé ẹ̀ ń ṣunú mi ní nǹkan tí mi fi ní bú yín ọlọ́run ẹ̀hẹ́ god bless you mr michael wọ́n ní àmì jésù nǹkan tí mi fi ní bú yín ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ rí ẹ o kí n máa bú yín ló dáa kí n bú yín kẹ́yìn náà bú mi explain better báwo ṣé ẹ̀ ń ṣunú ni mi ṣe mr jamiu àbí ṣé ìpẹ́ ti mu gọ́ọ̀mù ẹ lọ wo láti bẹ̀rẹ̀ jàre ọ̀dẹ lélẹ́yìí o ó ní àwọn ọmọ ẹwé àbí kí lórúkọ ẹ̀ náà àdùsàkáwíyù <laughs> sẹ́fíù afá sẹ́fíù tẹ́ ti mu gọ́ọ̀mù ní ṣẹ́ẹ̀ṣù ẹ̀yin náà ní fọ́ọ̀dù jàre afá sẹ́fíù wọ́n ní ṣe àwọn ọmọ ẹrú àbí ó dà pé ọmọ ẹrú ni yín àbẹ́ ẹ̀ ń ṣe ṣé mi wá níbu yín ọmọ ẹrú yìí dáa àbáṣẹ́fíù ní ó yẹ pẹ̀lẹ́ àbẹ́ ìṣúnú ni àbáṣẹ́fíù ó yẹ pẹ̀lẹ́ yẹ má bínú abẹ́ ti mu gọ́ọ̀mù ni ó dà pé ẹ ti mu kánkán yá bì àbáṣẹ́fíù tó fẹ́ pẹ́ gọ́ọ̀dù lẹ́wà tẹ́wọ̀n lọ́dọ̀ àná tá tá sẹ́ndì wàláì ṣé mo bu yín nìkan ni wàláì máa gbé fúrọ̀ yín sókè báyìí máa rọ omi sínú fúrọ̀ yín wàláì aláìlè pa mí ẹ̀yin muslim yìí wàhálà ẹ̀ lè pa mí anyway we love you i love you too afásẹ̀fì èmi náà nífẹ̀ẹ́ yín wàláì wàláì pé mo nífẹ̀ẹ́ yín àmọ́ mi kò kí ń fẹ́ kí ara ni èèyàn ni afásẹ̀fì ọ̀la ó lè jẹ́ pé ẹ̀yin ni màá jáde fún tẹ́nìkan bá fẹ́ cheat yín ọlọ́run máa bọ́ta that is just me Me kì í discriminate ẹ bá jẹ́ mùsùlùmí ẹ. ẹnìkan ni mo ti fa kò lò aláyẹ i'm sure oh very sure mr john ẹ lè pè mí lórí lórí nọ́mbà mi very very sure and reliable tap tap send is very very sure ah, ah, ẹ mọ yorùbá wuyì lórí íńtánẹ́ẹ̀tì èmi náà ni ẹ mọ̀ pé mo ti bú àwọn èèyàn púpọ̀ so mi ní fẹ́ ṣe nǹkan táwọn èèyàn máa fi bú mi <laughs> ẹ̀kúnjẹ́júmọ́ ni máa ń bú àwọn èèyàn àgàwọn àǹfààṣẹ̀ yẹn ìfi àǹfààṣẹ̀ àfà whatever and you live in abroad tí ẹ bá download tap tap send ebi kankan máa ebi kankan máa dẹ́rù bàyín nísìn tí ẹ bá download tap tap send kẹ́ lo promo code abiola two two three láti send owó sí àwọn èèyàn tí n bá mú yín wàhálà ìmọ̀ àrò gógóró sí yín ní fúrọ̀ it's for only people in abroad E mo pé naira ni ẹ tó wà Nigeria ẹ lè lò you cannot send naira to naira we change my whatsapp number ẹ bá mi kọ whatsapp number mi síbẹ̀ mr john ń béèrè ẹ̀yin tẹ́ bá láìkì mi ẹ bá mi kọ avance few ẹ bá mi kọ whatsapp number mi plus one seven one eight five zero two zero five seven three ẹ ẹ pè mí ẹ tẹ́ fẹ́ bú mi náà ẹ pè mí àwọn olùsí wọn sẹ́ẹ̀dì ẹ̀rí ẹ̀ máa tẹ́ àwọn wo tá a bá mú ẹ èmi wọ́n jọ ta lọ lọ́hùn èmi ọmọ ajẹ́ pákó ó dàbí ẹni pé ẹ̀ mọ bí tí mo ti bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ mọ bí ló ṣe máa ń dùn mí tó bá ní pé èèyàn kan ń chìtì ẹnìkan wàhálà ẹ̀ mọ bí mo ṣe bẹ̀rẹ̀ ni mi ò mo bẹ̀rẹ̀ ní ọmọ àtàpátá dìde from apata ó wá di atẹrọ̀fọ̀ from atẹrọ̀fọ̀ ó di àti orí grass from, from there ó tún the, the the road was tough rough and tough the road was rough and tough download it o afa sevik má wàá tọ́ mi sí Abiola, please give us new updates now. Not now. Abeg, ẹ ti mu kánkán mo yẹ ti bí iṣẹ́ dé mi nísùn. Ẹ tẹ̀ máa pa lẹ́ wá. Ẹ The road was rough and tough. Oh, we go through many things. Which me fẹ́ anybody either Muslim, Christian, oníṣẹ̀ṣe, even free thinker tí mi fẹ́ anybody go through. That's why you see me Then tí ma ṣẹlẹ̀ máa bọ̀ ta tẹ́ ẹ máa láwọn máa sí ẹhùn whatsapp mi ìwọ tàbá mú ẹ dájọ́ ló máa mú èmi ọmọ inú ghetto the road rough and tough ojú tẹ̀ ń wò yìí ó ti rí mẹ́wàá ó ti rí one thousand orí tẹ̀ ń wò orí ńláńlá yìí <laughs> orí kẹ́ndìkẹ́ndì bí fùfú gùsádà <laughs> ẹ pọ́nrí mi tóbi orí tó tóbi bí fùfú gùsádà yìí bóyá lùsádà bí gùsádà ni orí tó tóbi yìí ó ti gbági ó ti gbá ọ̀pẹ̀ tí ò fọ́ that is why mo kí fẹ́ kẹ́ anybody cheat anybody mi fẹ́ mi ẹ eh, àwọn tó bá ń mọ̀ mí tó bá understand mi nìkan ló máa mọ̀ nǹkan tí mò ń sọ hmm. afáṣẹ́fì bóyá ọ̀la bóyá èyí ni màá jà fún kò bá jẹ́ pé mùsùlùmí ẹgbẹ́ yín ló bu yín o I will come at that for mùdá mùsùlùmí wọ́n pé Christian ló ṣe nǹkan tí ò dáa fún yín ẹ send ẹ̀ sí mi I will come out kódà kó jẹ́ pé oníṣẹ̀ṣe ló ya wèrè pẹ̀lú yín I will come out fún oníṣẹ̀ṣe yẹn àdúrà tí yín ò ní jẹ́ kẹ́mi bọ́ lẹ́nu mi àdúrà tẹ̀ ń ṣe fún mi kò ní jẹ́ kọ́wọ́ ayé ká mi tọ́wọ́ wa yóò ní kẹ́yìn náà ọmọ àlè ni yín <laughs> wàhálà God bless you àwọn tí àwọn tí òṣùpá I remember when I was nobody ajé when the road was rough and tough I always remember when I was nobody, but mo Shin ṣinṣin lórí. I always think I will be somebody. Yes, I remember when I was nobody, when the road was rough and tough. I remember when I was nobody. I always think I will be somebody. Ojoojúmọ́ mi ò mi lose hope. To bá jẹ́ ọ̀lẹ o ò follow me. To bá jọ̀lẹ o ò follow me because I will keep on encouraging you. You are a, you are a, you are a homo school. Keep on pushing. You are oníṣòwò. Keep on pushing. You are oníṣòwò. Keep on pushing. Má jẹ́ anybody sọ you can't make it. Even if pastor tell you say you don't go feel make am, tell am say na lie. In the craze for head ni. Kí àáfàá dífá fún ẹ pé àbí kó yẹ kíní wò fún ẹ pé ah, eh, Ọlọ́run ò kọ kíní mọ́ yín. Keep on pushing kódà kó níṣẹ́ ti sọ fún ẹ pé o ò ní kán gbé fẹ̀ kalẹ̀ keep on pushing don't don't but when I was in Nigeria ó kọ mi ABC ABC always be competent in anything you want to do always be competent pé à <laughs> wo sọ pé àjọ máa àjọ máa ń rún ni tell òṣì òṣì tó ń bá ẹ̀fà yẹn pé òṣì dey craze for head ni alábẹ́ pé ó tap tàbí yé kí máa sọ̀rọ̀ lọ ah wàhálà yín pọ̀ tell the òṣì tó ń bẹ fínra pé òṣì dey craze for head ni i go enter you dey bá òṣì fà you go make am um, àdúrà díẹ̀ gbé ìgbésẹ̀ púpọ̀ kò kàn fàdúrà tí ni China àdúrà mélòó ni China ń ṣe if you know when i'm talking about ìwé obìnrin yìí ọfẹ́ ṣàfẹ́ ṣeré ibú ọfẹ́ fàlùjọ́nà sílẹ̀ jẹ́ kí n enjoy ayé náà don't let anybody deceive you pé òun lọ sí àlùjọ́nà kan enjoy the world first tí ìyà bá jẹ dáadáa when you jẹ ìyà dójú ẹ̀ tí ìyà bá mú bẹ́nu again ó máa ṣẹ́ṣó àṣírí ni mo sọ fún yín o tí ìyà bá jẹ born again dáadáa ajé ó máa ṣẹ́ṣó tí ìyà bá jẹ ẹ̀hún àlìmúràmọ́ dáadáa ayé àwọn ànábì kọ́ la wà yìí o tánábì bá wà láyé ní ayé ta wà yìí ànábì máa lo ni mo sìn ayé ànábì máa gun Bentley ayé ànábì kọ́ la wà yìí. God bless you ayé òṣì òní da ayé ànábì tánábì bá wà lásìkò tá a wà yìí ah, ànábì máa gun Bentley tánábì ah, ẹ má ìkéyàn kankan tàn yín but eh, oh, the time you ìwé obìnrin yìí ẹ ọ̀n fi àdìkì àmọ̀ ẹ̀ ṣeré i love at you mo máa fi ẹ́ ṣe èyẹ́ ni because àwọn tó fún wa lẹ́sìn wọ́n láyé wọ́n ní wàlẹ̀ astri la wà iná ìdìsáná là fi u3 ìrọ̀lẹ́ ayé la wà ayé máa tó parẹ́ jésù ń bọ̀ jésù ń bọ̀ ṣé jésù ò tí ì rówó ra kò tí ì rówó wọ mọ́tò jésù ò tí ì rí mọ́tò wọ̀ láti jọ ẹ̀ tó máa wá tó pa ayé fẹ́ parẹ́ ànábì tí jésù bá wà láyé lásìkò tàwa jésù máa ṣọmọ má dàrẹ láàmú if jésù dé ayé ta wà yìí jésù kò ṣe ọmọ jésù máa ṣe ọmọ ó máa mú ọmọ ẹ má ẹ má ẹ má jẹ́ kéèyàn kọ́ tó yín ọláyé máa parẹ́ àbí ayé máa parẹ́ káwa máa wá jẹyà ok ayé máa parẹ́ let gbogbo wa wait gbogbo akayọ dúró tayé lọ ọdọ ayé afẹ dúró tiẹ̀ lọ́rùn ó lọ máa parẹ́ àbí ok wàá parẹ́ bẹ́ẹ̀ a máa ṣayé má jẹ́ kéèyàn kọ́ ṣayé ṣe ayé má ìkẹ́ni ọ̀kan di ẹ mọ́lẹ̀ ṣayé Saudi building underground o ti rí olúwo tó Saudi build lọ́wọ́ báyìí underground railway tó máa la twenty fifty twenty fifty railway Saudi ti build ó ti build ẹ̀ Omo ìyá mi ẹ jẹ́ kó yẹ yín I don't hate any ẹ̀sìn ẹ pé mo mú fóònù dání mo ya two minutes ni màá lò I don't hate any ẹ̀sìn ẹ yẹ kó máa ta lórí yín ayé máa parẹ́ kí Saudi build twenty fifty rain 2050, 2023 twenty twenty three kọ́lá wa yìí wọ́n ti ń bí twenty years to come Saudi wọ́n ń tọ́jú ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn kalẹ̀ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọn tírẹ́ẹ̀nì tó wọn máa gùn ní underground ní 2050. fifty Saudi ti ń build ẹ̀ kalẹ̀ wọ́n dẹ̀ sọ fáwọn àpáyé máa parẹ́ Jerusalem Israel ẹ̀ under under underground train tí wọ́n build America sọ fún àpáyé máa parẹ́ amẹ́ríkà ojoojúmọ́ báyìí ni wọ́n fi wọ́n fi store epo jọ wọ́n fi store gold jọ the same way pẹ̀lú saudi jerusalem ẹ wo ẹ wo kínní agriculture ojoojúmọ́ ojoojúmọ́ ni wọ́n ni wọ́n ni wọ́n make agriculture wọn gbòòrò and they keep on selling àwọn àdúdú pé ayé máa parẹ́ ayé máa fẹ́ parẹ́ kó jọ parẹ́ lójú gbogbo wa èmi mi ṣe wa mo ti sáyìn o ayé tó fẹ́ parẹ́ kó jọ parẹ́ lójú gbogbo wa a máa jayé ẹ má dẹ́rù bà wá ẹ má dá ẹ̀rù kankan bà wá ayé máa parẹ́ ojú gbogbo lójú máa parẹ́ ojú olówó ojú tálíkà inú ń bí mi inú ti ń bí mi but I see my people ẹ ìwà ọmọbìnrin yìí àlìkíá fàlìkíámọ̀ sílẹ̀ àlìkíámọ̀ wo káàlìkíámọ̀ àlìkíámọ̀ kó dúró lẹ́gbẹ̀ẹ́ kan àlìkíámọ̀ ó ti ìjáyé tán ó ìjáyé tán tí ìyá bá jẹ àáfà dojú ẹ̀ wàláì ó máa jẹ àràm wọ́n ti géètì mi lọ wàláì ẹ mọ̀ wípé àwọn tó sọ pé ayé máa parẹ́ fún wa yìí I am sorry I am not sorry I am sorry I am not sorry àfọ àpíríjì fún ẹ pé ayé máa parẹ́ kò má bàa kò má bàa oníṣẹ̀ṣe ṣe kò má bàa kírísítẹ̀nì ṣe kírísítẹ̀nì sọ fún ẹ pé pásítọ̀ sọ fún ẹ pé ayé máa parẹ́ kò má bàa mùsùlùmí ṣe kò má bàa oníṣẹ̀ṣe ṣe bèrè ní ọwọ́ àfa ẹ̀ àti pásítọ̀ ẹ̀ Mark Zuckerberg wàláì ọlọ́mọ ẹ̀kí Facebook sú mi Mark Zuckerberg tó ní Facebook ẹni àfa tó bá ń lo internet Facebook YouTube kíni kan àfa yẹn àràmù ló ń jẹ ajé ẹgẹ bíbí ẹni yóò bá wù sọ pé àfa tó bá ń lo Facebook YouTube eh, WhatsApp kíni kan àràmù ni àfa yẹn ń jẹ pásítọ̀ tó bá ń lo mark sukabagi facebook youtube kinní kan google pásítọ̀ tó ń lo google aráàmù ló ń jẹ you know why mark sukabagi ṣé christian ni aláì <laughs> wọn ti gbé yín ní gógó wàláì wọn ti gbé yín ní gógó ṣé muslim ni mark sukabagi tó ní facebook wọn ń gbé yín ní gógó ni Ọlọ́run gógó náà ń gbé yín àwọn fẹẹ ni ó má christian ṣe àbí tí Ọ̀ṣínbàjò àáfà ẹ àáfà ẹ tó ní má bà kírísítẹ́nì ṣe wàhálà ajé Ògún ń gbọ́ Ògún ni mo sọ fún ẹ pé ó ń gbọ́ Ṣàngó ń gbọ́ Ṣọ̀pọ̀nná ń gbọ́ Iyemẹja ń gbọ́ àáfà ẹ tó ní má bà kírísítẹ́nì ṣe wàhálà tí Ọ̀ṣínbàjò bá pèlé ní ìsìn pé àáfà ẹ jọ̀ọ́ ẹ wá ṣàdúrà fún wa wàhálà àáfà ẹ máa lọ ṣàdúrà fún Ọ̀ṣínbàjò ṣé mùsùlùmí náà <laughs> ṣé mùsùlùmí lọ ṣíbàjò wọn ń gbé ní gògó ni Ọlọ́run àjẹ ogun ogun ni mo sọ fún yín wọ́n ń gbé yín ní gógó ni ṣé mùsùlùmí ni ọ̀ṣíbàjò your alpha we pray for ọ̀ṣíbàjò abi ok bàbá bọ́lá ahmed tinubu tó bá ránṣẹ́ sí pásítọ̀ ẹ̀ pásítọ̀ ò ní lọ wàhálà religion is for for the poor <laughs> ayé parẹ́ tì lájà ayé parẹ́ kọ̀ ayé ò lè máa pa ayé ò ní parẹ́ kankan ẹnìkan wo sunsun nílé ayé máa parẹ́ o ayé ò ní parẹ́ lásìkò yìí ọmọ ọmọ ọmọ ọmọ tèmi alólé ayé gbòòrò àbíọ́lá alábẹ̀ ní ọmọ ọmọ ọmọ ọmọ ìrandíran mi alólé ayé gbó ayé ó parẹ́ tì ayé ayé máa parẹ́ àwọn òyìnbó sọ fún wa pé ayé máa parẹ́ ọmọ àlè wọn ṣe mọ̀ pé wọ́n ti kọ́lé sínú òṣùpá nísìn inú moon wọ́n lọ sí space earth nìkan planet earth bí tá wà yí planet earth nìkan lẹ́yìn mọ̀ wípé ó ń jẹ́ ayé ẹ mọ̀ pé jupiter uranus ẹ̀hún eh, jupiter eh, ẹ̀hún um, pluto gbogbo àwọn ọbẹ̀ yẹn làwọn òyìnbó ti lọ kọ́ ilé sí o wọ́n sọ fún àpáyé máa parẹ́ ayé parẹ́ tì a máa ṣayé àṣà ẹ káàbọ̀ ó máa wọ náà ni a máa lọ ṣe bábíkì nínú náà a máa wọ náà bí kò sí wàhálà a máa pọ̀ nínú iná Tinubu máa wà nínú iná Tinubu àjẹ ṣé Tinubu máa wà àlùjọ náà ni wàláì tí Tinubu bá wà àlùjọ náà máa wà àlùjọ náà Firdaus tí Tinubu bá fi lè wọ àlùjọ náà o wàláì àlùjọ náà tó ní èsì lèmi máa wọ̀ òdodo <laughs> ọ̀rọ̀ ajé tí Tinubu bá wọ àlùjọ náà àlùjọ náà tó ní èsì ni máa wọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó máa pọ̀ nínú iná Fẹlá máa wọná Tinubu máa wọná àwọn wọná. Ah, ẹnìkan èmi eh, stone cold èmi máa jẹ́ headmistress ni máa jẹ́ nínú iná wo a máa ṣayé nínú iná àwọn tó wà lálùjọ náà gan máa fo fẹ́ǹsì wá bá wa àwọn tó wà nínú àlùjọ náà wọ́n máa fo fẹ́ǹsì wá bá wa pọfẹsọ Wọlé Ṣóyínká ẹ̀sìn wo ló ń ṣe àjọmọpọ̀ lálùjọ náà. Joe Biden go president of America who wàhálà àjọmọ wà nínú náà ni Professor Wole Soyinka, president Joe Biden president Trump àwọn president president China gbogbo wa tó a máa ṣe <laughs> fàájì ayé la ma ṣe nínú náà àwọn China gan bọ̀ nínú náà a máa ṣe aṣọ ẹni tẹwà látijọ́ náà to tútù bá ti fẹ́ pa yín tí tí wọ́n ní ma mọ̀ wà látijọ́ náà ẹ o. tí òtútù bá ti fẹ́ pa yín ẹ máa raṣọ lọ́wọ́ wa wà láì ẹ ṣe owó yẹn máa lọ sókè àpò ní gbẹ God fàájì nínú a máa pọ̀ ń bẹ̀ wo amóró a máa a máa sàásù pọ́tẹ́bù pọ́tẹ́bù máa wọ̀ ná bàdó bàdó sinẹ́. A àwa polówó ọjà ẹ ti sọ ní program mọ́ mi lọ́wọ́ ṣé ẹ lè dì Bob Marley God bless ẹ bá mi dárúkọ wọn àwọn àtọjọ máa wọnú náà bá bá mi kórúkọ wọn Tinubu inú Nasret Ọ̀ṣínbàjò Ọbásanjọ́ inú náà wàhálà a máa pọ̀ nínú náà a máa pọ̀ nínú na. Osibajo ẹ̀yin tẹ́ wà ládùjọ náà lẹ máa tán yé sí àbí tó tútù bá ti mú yín ẹ máa pè wá a máa ní wẹ́dà nínú iná Wizkid Davido <laughs> Adekunle Habib àwọn pa Ọlọ́run your program no get meaning again call the depression lọ síwájú lórí péjì Yorùbáwùyí àwa ò ní ní depression ẹ yé tàn wá ẹ yé tàn wá if my program sharing. You know, my people said my program, your program no get meaning again kò ní unfollow mi o irọ́ ló ń pa ó láìkì mi Habeeb Habeeb wàláì ó láìkì mi bàjẹ́ Habeeb yá búra Naira Marley Boko Haram ṣe bàbá àjọba àwọn àdúrà ni Habeeb búra tó bá láìkì mi Habeeb búra God bless you Bill Gates Macron Macron <laughs> Macron àbí macaroni kódà Mr Macaroni gan máa wọnú náà. Habib <laughs> Bura tó bá like me. you will say you don't like me yet you are my page ẹ ní unfollow mi onírọ́ ni alabo alábòsí ni yín àfa Habib wàhálà alábòsí ni yín ṣé mo pé gbogbo yín ẹlẹ́ẹ̀ láìkì yín ká tiẹ̀ tó máa ń sọ̀rọ̀ kó àtòbò yes tó bá ń ṣe show ẹ máa rí five thousand washing àwọn òwò náà wò Mr Habib àfa Habib àfa Habib àbá àbí mo yẹ gba kissing shop kissing àbá àbí ayé depression ò ní dá lórí péjì yorùbá wù yìí wà láì àwọn òní wá para wa kakú kíkú tó dé. ok wọ́n ní péjì mi ò make sense but don't make money <laughs> god bless àbá àbí bù ẹ yẹ kí n kìsì yín ẹ jẹ́ máa bọ̀ nínú iná business máa wà nínú iná o àwọn China máa wà ń bẹ̀ bàbá owó lọ́wọ́ ajásin akíntọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a jọ máa wà nínú náà ni tó yẹ pé ìtẹ̀wà lálùjọ náà gẹ̀ máa padà fò fẹ́ǹsì wàá bá wa ni. ó ní Bill Gates bá fún everybody wà ní iPhone nínú náà ah! àwọn máa TikTok nínú náà wàhálà àwọn máa ṣe TikTok nínú náà àwọn máa ṣe TikTok àwọn máa gbádùn àwọn máa ṣe barbecue àwọn máa ṣe salad a máa jàmàlà ó pọ̀ ó pọ̀ ó pọ̀ afa abib no depression ó pọ̀ kò make sense bet ó make him money ó oh, join ó apá afa abib kiss me afa abib afa abib ti wo pé eléyìí ò gbádùn wàhálà afa abib ẹ má yẹ kí èèyàn kún kán tàn yìí àwọn free thinker wọ́n believe pé nǹkan tó bá ní ṣe fún tó bá fẹ́ kàn ṣe fún ẹ má ṣe fún ẹlòmíì tẹ bá lè stay away from god bless ìyá mi bọ́lá tẹ bá lè stay away from nǹkan tẹ̀ fẹ́ kí àwọn èèyàn ṣe fún yín tí ẹ bá ṣe fún àwọn èèyàn wà láyẹ̀ ní wọná wà ọlọ́run ọba nǹkan tí ẹ fẹ́ kí àwọn èèyàn ṣe fún yín ẹ̀yin má ṣe fẹ́ èèyàn míì ẹ ní wọná dangote gan máa wà nínú iná dangote tó ta sìmẹ́ǹtì fún wa ní five thousand three tó ń ta ní ní ghana ní one kìíní kan a máa pọ̀ nínú iná good health inú mímọ́ ló máa make heaven <laughs> wọ́n ní nonsense tí mò ń ṣe wàhálà àwọn ẹni pàwọn láìkí ẹ o <laughs> àwọn ẹ máa bọ̀ nínú iná kájọ máa ṣayé ká máa pọ́ pọ́ a máa pọ́ ṣàǹpé àfa pọ́ pọ́ pọ́ pọ́ ṣàǹpé a máa pọ́ ṣàǹpé a máa pọ́ everything a máa jà a máa ṣe àṣù sáàṣù Portable ọmọ Lálọ́mí wàhálà ara ara tó máa play fún wa nu náà nìyẹn Àṣàkẹ́ Àṣàkẹ́ máa gbé kọ́pítà wọnú iná a máa gbádùn a máa gbádùn nínú iná ẹ má tàn wá àwọn tó fún wa ní ẹ̀sìn American build airline wọ́n build mọ́tò twenty fifty three thousand years to come wọ́n ti wọ́n ti ń reserve epo ẹ̀ ok àwọn àwọn òyìnbó náà fún wa ní náà fún wa ní lọ́ fún wa ní ẹ̀sìn àbí ẹ lọ́wọ́ rìsàvó àwọn Saudi rìsàvó àwọn oil rìsàvó àwọn ó sì túmọ̀ sí epo mọ́ ó sì lè gbé wọn ju over three thousand years àwọn náà fún wa ní Kùránì o wọ́n ní wàlẹ̀ astri náà nìsánú làfi yusri ilà lẹ́sìn náà mọ́ni wàá mílù sọ́ọ̀lì àti wàtàwá sọ́ọ̀bìlì wàtàwá sọ́ọ̀bìlì sọ́ọ̀bìlì àwọn Saudi náà fún wa ní Quran tó ṣe wàlẹ̀ astri fún wa níbẹ̀ ẹ lọ́wọ́ reservoir epo wọn three thousand years to come wọ́n sì ń lò so ayé táwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọn máa jẹ three thousand years wọ́n ti build ẹ̀ kalẹ̀ ẹ lọ wo Jerusalem agriculture tí wọ́n ṣe síbẹ̀ ẹ lọ wo Israel ẹni bá ti rí train yẹn bá mi kọ́ sí comment section under underground train tí tí Israel ṣe ìjọ tí mo bá ṣiṣẹ́ ìjọ tí mo bá ṣiṣẹ́ ọ̀sán àbí ìjọ tí mo bá wà ní off máa lọ sí máa lọ káàkiri máa lọ fi Amẹ́ríkà àwọn tí wọ́n gbẹ́sìn fún wa máa lọ fi wọ́n hàn yìí wọ́n build nǹkan tí àwọn ọmọ ọmọ ọmọ ọmọ wọn máa lò two thousand years to come three thousand years to come wọ́n build ẹ̀ kalẹ̀ twenty four seven wọ́n wá fáwọn aníwèé kan wọ́n ní iná máa dé ayé máa parẹ́ àbáyé ayé parẹ́ tì ayé ó parẹ́ ayé ò parẹ́ lọ síbi kankan ẹni tó bá ti kú láyé ẹ̀ ti parẹ́ ẹ má bú wọn ẹni wọ́n ẹ má. Mukadam, Mukadam Dobodobo, <laughs> Mukadam Musiliudin Omotosho, Ọ̀gá Mukadam Musiliudin Omotosho ọjà ti bẹ́ ọjà ti bọ́s. Mukadam ní kíni wèrè yìí wíná. Mukadam ọjà ti bọ́s ẹ wò tó clear. Mukadam Ali Musiliudin Ali Omotosho wo. Bèbí ti ṣẹ́jú, ó ti clear. <laughs> Ojú wa ti clear. Ọjà ti bọ́ọ̀sì, Mukadam ò tà mọ́. Mukadam no market again ó ti clear Mukadam ní kí ni wèrè yìí ọmọ ọjà tí ọjà tí bọ̀ sí ọlẹ́yìn Mukadam ebi ti dé bá Mukadam ó ní kí ni wèrè yìí ń wí ná Mukadam nílẹ̀ Yorùbá Mukadam So clear <laughs> àní ọmọ tọ̀ṣọ́ àlè mùsùlùmí ọmọ tọ̀ṣọ́ mo ká dáhùn ṣó ń clear ṣó ń clear ọjà ti bọ́ọ̀sì <laughs> ó ti wá ti là á ti lajú no ẹja fi mukadam paṣayo mukadam ali musiliudin ali ọmọtọṣọdin ali sàásùsẹdin <laughs> ọjà ti bọ́ọ̀sì mukadam tàbí ọlọ́run ti bàjẹ́ ó ti bàjẹ́ ó ti bọjà yín jẹ́ ojú wa ti ojú wa ti ó ti clear alimusirudin alimusirudin alidikulidin alikulikuli alidonkwa ó ti clear alimukadamudin ó ti clear. ó ní mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ náà ló bá gbọ́rọ̀ mi wọ́n bí ẹ̀dá alimukadam alimukadam alimukuludin olùfẹ́ gbọ́rọ̀ mi máa gbọ́ náà ni wọn ò bí e dá àwọn sisters tí wọ́n ń lò jáàbù wà lórí facebook kí ló tó lọ gbọ́rọ̀ wọn ò lè gbọ́rọ̀ wọn ọ̀rọ̀ dóbòdóbò lè máa fẹ́ gbọ́ alimukuludin aṣẹ́wó burúkú sam adesola god bless you àwọn staff ministers nìyẹn alimukadam ṣó ń clear <coughs> clear alimukadam ó ń clear ó ti clear. <laughs> ó lóun fẹ́ gbọ́ ọjà ti bọ́ọ̀sì ọjà ọ̀gá ọ̀tà mọ́. ó ní mukadam ní ìwọ kúkú ti ya wèrè ní tiẹ̀ mukadam ebi ebi ti fẹ́ pa mukadam kú mukadam wá sunkún lórí fèjì yorùbá wì ọ̀dọ̀ mukadam facebook youtube you can unfollow me but you will never unfollow me because you want to hear from me tí ẹlẹ́yà bá ti mú yín lẹ́pọ̀n dání nínú ilé ẹ máa lọ play yorùbá wuyì show tẹ́lẹ̀ àbá ti fa ẹpọ̀n yín báyìí yorùbá wuyì show yorùbá wuyì gbogbo yín lẹ fi ń cruise show mi ó ń tún mẹ́wàá ilé ṣe tí àwọn ẹlẹ́yà bá ti mú ẹpọ̀n yín dání tó ti fún yín lọ́rùn pé àfa àlìmùsùkùrù dín àlìganganagán tí ò bá sanwó ò ní jáde show yorùbá wuyì lẹ máa gbé sí ẹlẹ́yà náà máa rẹ́rìn ẹlẹ́yà náà máa rẹ́rìn díẹ̀díẹ̀ báyìí. <laughs> yorùbá mi ìyá yẹn bá ìjà ẹ ẹ má ti pè mí sàá ṣe yẹ̀yẹ́ lọ́wọ́ jàre tí ẹlẹ́yà náà máa ṣe báyìí àǹfààyàn sì bẹ́ẹ̀ ń tẹ̀ ń ṣe yìí o àǹfààyàn sì bẹ́ẹ̀ ń tẹ̀ ń ṣe yìí o ẹlẹ́yà máa ó máa mì nǹkan fún àfà ó yẹ lọ wo àfà alimusiwudin ẹ lọ wo ṣó àwọn tó ń lò jab ẹ má wo ṣó mi ẹ lè lọ torí ẹ láìkì dókú ẹ láìkì sọkúsọ àwọn aṣẹ́wó burúkú ìdá. <laughs> wo ah, ọmọ ayé Sam Adéṣọlá ó ṣà ń dà mí star ni everybody ló like Yorùbá wuyì wọn like Yorùbá wuyì Ọlọ́run àfa ẹ like mi àfa ẹlẹ́wọ̀n àfa ìyá alábòsí ni wọn o wọn ní ẹ má sọ̀sọ̀ kù sọ wọn ní yín ká tiẹ̀ ti máa wọná ẹ lọ tó bá ti ń ṣe show two thousand three thousand watch àwọn náà wojú o àwọn you don't like you don't like me you go watch my show one hour two hours ẹ pọlọ bẹ́ẹ̀ ni alimusiwudi ṣó ń clear ali ọmọ tọṣọdín ṣó ń clear ali mukadamudin ṣó ń clear a fẹ́ tún ilẹ̀ yorùbá ṣe ah monserrat adéoyè màámi ó tó jẹ́ mẹ́ta o ẹ ṣe mo dúpẹ́ owó yẹn máa lọ sókè o a fẹ́ tún a fẹ́ tún ilẹ̀ yorùbá ṣe bí àwọn saudi bọ́n ṣe ń train fifty years to come wọ́n ní reservoir epo over three thousand years to come a fẹ́ kí ilẹ̀ yorùbá náà ní reservoir nǹkan oríṣiríṣi epo ní ẹ̀hún nǹkan tọ́rí center wa ni ká tún ṣe tó yẹ pé the next three thousand years táwa bá ti lọ lọ lọ lọ lọ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wa wọn á dé ba táyé bá wá parẹ́ ń gbà yẹn dáwọn consign ayé àwọn ògbọ́ràn kan mọ́ wọ́n ti géètì wa lọ táyé bá wá parẹ́ ń gbà yẹn àwọn ògbọ́ anything wọn àwa náà fẹ́ dàbí Saudi hmm, ilẹ̀ Yorùbá ajé a dàbí Saudi a fẹ́ dàbí Israel afẹ́ dàbí Jerusalem nílẹ̀ Yorùbá ah Saudi fún wa lẹ́sìn ẹ̀sìn mẹ́rin Saudi ń ṣe they believe in technology they believe in their gold they believe in their businesses diamond epo àwọn Saudi Saudi fún wa lẹ́sìn àwa ń ṣẹ̀sìn Saudi ń jẹ̀gbádùn and they want Jesus ṣé ẹ̀ wọ́n ẹ̀ lẹ́dùnmarè ni we want to be like Saudi ẹ̀sìn a máa ṣẹ̀sìn ní ẹ̀sìn ẹ̀sìn will be one percent in our life ẹ̀sìn ó máa jẹ́ one percent ní life wa ninety nine percent a máa fi ra ọjọ́ ọ̀la àwọn ọmọ ọmọ ọmọ wa kalẹ̀ báwọn Saudi ṣe ń ṣe lọ sí Saudi tó bá kírun tán tó bá lọ jókòó àdúrà kan wọ́n máa sọ fún ẹ pé ọ̀gbẹ́ni dìde kí wọ́n lọ pàná bì ni tó bá lọ Mẹ́kà sí òòlè jókòó one hour two hours wọ́n fi ṣàdúrà ní mọ́ṣáláṣí wọ́n máa ní kó bọ́ta wọ́n máa ní kó bọ́ta ní kílódé tí wọ́n ń lé ẹ bọ́ta kílódé tó yẹ kó jókòó three hours kó máa ṣàdúrà because they don't believe in your àdúrà they believe in say, yàyàsẹ̀ yàyà brain yàyà sense Saudi believe in say, yàyàsẹ̀ yàyà brain yàyà sense Eh, nìkan ni káwa kan believe in ni yàláwù nìkan no be so now. na àwọn àfẹ́ kí ìran Yorùbá parẹ́ àfẹ́ káyé àwọn ọmọ wa bàjẹ́ àwa náà fẹ́ ní reservoir àfẹ́ ní train tó máa wà lọ́ndà grand fifty years two hundred years àwa ti máa lọ àwa ti máa éèjì tí mo ti lò láyé tí n bá lo irú ẹ̀kún wàhálà ìmú ṣé mo ní lọ́kì lọ́kì lọ́kì yálàyà lọ́kì ni mo rí tí n bá lo éèjì tí mo ti lò tí n bá tún lo irú ẹ̀kún yálàyà lọ́kì ni mo ní. I always tell you akẹ́kọ̀ọ́ àmọ́ wa náà kí wọ́n dé kán ní ah, màámi yorùbá wuyì ẹ mọ ohun àkọ́ tó máa ń pè ní ẹlẹ́nu jábájábá ẹlẹ́nu jóbojóbá great grandma mi ni. eh ká jà fún àwọn èèyàn tó ń bọ̀ kọ́ má dé kọ́ má wàá dúró tó ẹ̀sìn ẹ̀sìn listen to me very well ẹ̀sìn should be one percent in your life even if you want to do any ẹ̀sìn even ẹ̀sìn ìṣẹ̀ṣe even if you want to do ìṣẹ̀ṣe sef you want to do ìṣẹ̀ṣe you want to do Islam you want to do Christianity it should be one percent in your life ẹyẹ tàn wá akẹ́kọ̀ọ́ rádaràda síwájú Saudi máa play football ọmọ train àwọn ọmọ wọn ni o wọ́n máa gba coach tó máa train àwọn ọmọ football ni àbí àbí kí ló sáúdí yóò dọ yíra mọ́ kíní kán lọ yíra mọ́lẹ̀ níbì kan kó ní káwọn lọ win world cup wálé. ẹ fìyẹn lẹ̀. ó ní i want i want i want court to transfer Tani case to Kanu court. I want to check something. You see your life? mi fẹ́ búyàn lẹ́ni mo kàn fẹ́ ṣàwàdà ni if they transfer Tani Olohun case to Kanu what you think ni pé ma máa pa abi? Ba la kai. o ni ní ẹ má pè mí mo ń ṣe ṣò o ò ní làákàyè and ìwà mùsùà yẹn àwọn ọmọ tó bá bí máa ya mùsùà ajé àwọn ọmọ tó bá bí náà máa ya amù kí ni ya amù kí ni amukun mẹ́kọ̀ọ́ amùsùà because amùsùà ní ẹ̀sìn ti sọ ẹ̀ di amùsùà ẹ̀yin tẹ́ ẹ ní làákàyè ẹ̀yin tẹ́ ẹ ní làákàyè ẹ̀yin tẹ́ ẹ ní làákàyè ẹ jẹ́ kí ẹ̀sìn jẹ́ one percent nínú ayé yín ninety nine percent will be yáàyá sẹ́ yáàyá brain yáàyá sense not yah allow one percent should be yah allow if you are a Christian one percent should be lórúkọ Jésù ninety nine percent should be yah allow yah yah yasẹ yah yah brain Jésù sense if you are oníṣẹ̀ṣe one percent should be ẹbọ tó ń rú yes dìde ńlẹ̀ ìgbàgbọ́ láìsíṣẹ́ òkú ni bíbélì ló sọ bẹ́ẹ̀ sọ fáwọn àfa ẹ̀ oh yeah give me oh, and you gotta let me give you let me give you about with some stars so oh, yeah give me lọ wo lọ wo àwọn ìlú ìlú tó ń fún they are doing fine they are doing well America, kill us, America. wo nínú tírẹ̀nì láàárọ̀ wàá rí àwọn àáfàá tí irun wọn gùn irun gbọ́n wọn máa gùn báyìí wọn máa mú tẹ̀sípadà nínú tírẹ̀nì wọn ò bí wọn da o kírun tán ọjọ́ kò ń fa yá àláwù Time to yẹ kó clock clock, in ti tó olóhùn fa yá àláwù kan aláìwá débi iṣẹ́ wọn á sàkì ẹ̀ dànù àbó òṣùnú ta ló ráyè yẹn níbi bíi àwa ń ṣe ẹ̀sìn ní nàìjíríà àwa ń ṣe ọmọdọ̀ láì nàìjíríà ń ṣe ẹ̀sìn gbogbo ẹ̀sìn wọn ọmọdọ̀ la fi ń ṣe lamẹ́ríkà nàìjíríà ń ṣe ẹ̀sìn gbogbo ọmọdọ̀ pẹ̀lú gbogbo ẹ̀sìn wa ọmọdọ̀ la fi ń China ẹ wo ẹ yára yín brain ẹ ṣeun I love you so much bye love yín ẹ kiss me mo kiss gbogbo yín ẹ <laughs> dàbọ̀ ẹ jábọ̀.